إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوككم الله سبحانه وتعالى أترى الصلاة على محمد صلى الله عليه وسلم إن شاء الله a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú Sahih Bukhari kitabu àgbéyò ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kátàkárà ilé iná lè tí a ń gbéyàwó látinú ọ̀rọ̀ anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam àti iṣẹ́ àwọn ẹni síwájú wa náà al-imam al-bukhari alayhi rahmatullah wọ́n ní báàbù ma yukra min al-khida'i fil ṣáptà yìí ó ní ṣe pẹ̀lú nǹkan tí a kórira níbi ìmọ̀ ṣe ète àbí ma dọ́gbọ́n níbi kátàkárà حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن عبد الله بن دينار عن عبد الله بن عمر رضي الله عنهما أن رجلا ذكر للنبي صلى الله عليه وسلم أنه يخدع في البيوت عبد الله بن عمر قال ما يمشي واتي ببارك أني أركني كان ذكر للنبي صلى الله عليه وسلم أطفوا النبي صلى الله عليه وسلم أنه yókùdá wípé àwọn èèyàn máa ń di sí ìwò ohun silvio níbi kátàkárà tó ń bá ṣe bí káfowó lé ọjà fóun kátà lè kọjá ayé tí wọ́n máa ń ta fọ́kọ́l anábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí olórí ìlú ó ní anytime tó bá ti fẹ́ rajà fàkọ́lá ìdàbà àyáta ànábì ní tó bá ti fẹ́ rajà lọ́dọ̀ anybody fàkúlá fìlàbà sọ ipé láàfìlàbà ẹ má ṣe kí ni ẹ má ṣe jàǹbá fún mi ẹ má dìtì fún mi ẹ má fún mi ẹ̀nà tán fún mi bí n tẹ́ fẹ́ fún mi sọ̀nàbí sallallahu alayhi wa sallam ó ní kí arákùnrin máa tó ilé anytime tó bá fẹ́ rajà so gẹ́gẹ́ bí olórí ìlú anybody tí ẹni yìí bá sọ eléyìí fún pàtàkì jùlọ tẹ́nì yẹn ti mọ̀ wípé etí ànábì sallallahu alayhi wa sallam sọ fún ni ẹ̀yìn ẹ̀ náà ní fẹ́ yẹ̀yẹ́ ara rẹ̀ kódà kó mọ́ jẹ pé anábì sallallahu alayhi wa sallam òun ló sọ lópin ìgbà tó bá ṣe pé nǹkan tí ẹ̀sìn tí ó ti fi rin lẹ́yìn so ẹni tó bá jẹ́ olórí ní àsìkò tí ẹnìyẹn bá fi léyìn náà ìtumọ̀ ẹni pé nǹkan yẹn wá ẹ̀ǹfọ́sì rẹ̀ dàtí kó mọ́ ṣe kó pé anábì sallallahu alayhi wa wà láyé nígbà yẹn tolókọ̀ àtọ́ jẹ́ pé arákùnrin yìí nínú ẹgbà wa hadithi ní yẹ́bó ṣe ń bẹ nínú sunadu bin maja wọ́n ní orúkọ rẹ̀ òun náà ni mumkin bin amri radiyallahu anhu so gẹ́gẹ́ bí ìkànnú àwọn ọmọ ọmọ rẹ̀ bó ṣe sọ wọ́n ní wakana rajulan qad asabatu amatun firat ó dé èèyàn kan tó ṣe wípé ọgbẹ́ wọ́n ṣá lọ́gbẹ́ lórí àbí nǹkan kan jálù lórí pàkásàrà tìlìsánà nǹkan yẹn ó affect débi pé ahọ́n rẹ̀ ó affect ahọ́n rẹ̀ náà wakana la yada'u ala tìjára pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ sí yẹn náà ó sì máa ń ṣe kátàkárà wàkánà láyà záàlù yóò kú bá ní àwọn èèyàn máa ṣí tiẹ̀ fa'atar nabiya sallallahu alayhi wa sallam wa lọ bá nabi sallallahu alayhi wa sallam fàdákàrà záàlù kala ó mẹ́ṣin ilé yìí fàkálà láhù anabi sallallahu alayhi sọ fún pé ìdá àtàbà àyàtà ọ̀kúnlá àfíláàtà tí ó bá rajà lọ́wọ́ àwọn èèyàn ọ̀kúnlá àfíláàtà sọ wípé kò sí detection ẹ̀nà tán fún mi ẹ má fowó lé ọjà fún mi bákan náà ẹ má ta nǹkan fẹ́ẹ̀kì fún mi láàfíláàtà ثم أنت في كل سلعة بتعاهد الخيار ثلاث ليالي anamisọlá fẹ́ràn sọ fún pé gbogbo ń tó bá ti ra o ní right láti dá nǹkan yẹn padà tí o bá ti ju ọjọ́ mẹ́ta lọ fàyín rọ̀bí ìsàfà àǹtí ṣùgbọ́n tó bá yọ ní sí nǹkan tó ra o lè kí ipò ẹ̀ wà ìsàfì ìsàfà gbódò ha aláfàhìbì ha ṣùgbọ́n tí o bá láìpẹ́ o lè dá padà fún ẹni tí ó rà á lọ́wọ́ rẹ̀ ìyẹn tó bá ṣe wípé ẹni yẹn jàǹbá ó yóò pa àléébù ọjà yẹn mọ́ àbótà kọjá iye tí wọ́n ń tà á lọ́jà tá a bá rajà lọ́wọ́ èèyàn tó bá ṣe pé dífẹ́ǹsì oúnjẹ ń bi pírẹ́sìtì ọjà yẹn kò fi bẹ́ẹ̀ pọ̀ eléyìí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tí pọ́ìlì tí dífẹ́ǹsì tó ń bẹ níbi àwọn pọ́ìlì bá ti pọ̀ jù bí ó lọ jẹ́ bí ìdajì ló fi lékún àbí dọ́bù ẹ̀yìn ló fi lékún ní àwùjọ tí wọ́n ti ń ta nǹkan yẹn eléyìí nǹkan pè ní alhobni ó ti wọlé àbùsí ó ti wọlé ń bẹ̀ ọ́ sọ ẹnìyẹn wọ́n ti chíìtì ẹ̀ nínú òfin Islam ẹnìyẹn ní right láti dá nǹkan yẹn padà sọ́dọ̀ ẹni tó ta fún sókè ẹnìyẹn kó gba ẹni tó jẹ́ the market price lọ́wọ́ rẹ̀ nínú Islam ó ní right láti dá nǹkan yẹn padà fún ẹni tó tà fún kẹ́nìyẹn gba tó jẹ́ market price lọ́wọ́ ẹ̀ àbí kó dówó rẹ̀ padà fún ṣùgbọ́n kó o kóhun ó jẹ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ìwé ẹnìyẹn ó ti jẹ iná sínú rẹ̀ torí pé ó ṣe àbòsí fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó lè jẹ kámọ́ oníláyú nínú ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi min al-khayr èèyàn kan ní yóò kì í ṣe mùmíní gidi àti kó nífẹ̀ẹ́ fún ọmọ ìyá rẹ̀ irú tó nífẹ̀ẹ́ fún rẹ̀ ní nǹkan dáadáa ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa ọ̀rọ̀ tí ó pàtàkì ni tó ṣe pé tíyàn bá ń ṣiṣẹ́ tọ́ èyàn ò ní fẹ́ máa ṣaburú fún àwọn èèyàn èyàn ò ní fẹ́ máa jàǹbá àwọn èèyàn èyàn ò ní fẹ́ máa jí nǹkan oníǹkan èyàn ò ní fẹ́ máa ṣe àwọn ìwà burúkú èyàn ò ní fẹ́ máa ṣe fún ọmọlàkejì rẹ̀ fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ torí pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam onílá yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi min al-khayr ẹnìkan ni yóò lè jẹ́ mùmínì gidi àfi kó ṣe wípé kó nífẹ̀ẹ́ fún ọmọ làkejì rẹ̀ èrò tó nífẹ̀ẹ́ fún ara rẹ̀ ní dáadáa sọgbọ́rọ̀ jẹ́ni tí ó máa ro aburú ọmọ làkejì rẹ̀ máa ra aburú ní mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ bákaná anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní àdínú nasiha ẹ̀sìn islam nasiha ni òun ni kánà tán fún yàn ìkánú àwọn sáadé wọ́n ni a ní kúlnà liman a sọ pé annasiha kánà tán liman fún tani onílùlá kánàkẹ́ fún ọlọ́wọ́ ọba tí wọ́n bá ti lóun jẹ́ mùsùlùmí kò tún ń ṣe ṣírkù kò ń ṣe nifaq kó mọ wùwà mùnáfìkì òun ni ó lọ mọ́ṣáláṣí lónìí òun ni ó gbalé ìjọ́sìn ní lọ́lọ́la òun ni ó lọ ọ̀dọ̀ àwọn aláwo lọ́túnlá ìròyìn bẹ́ẹ̀ kò ń ṣe ẹni tó wà plain tó wà sincere àdínú náà fi hàn قلنا لمن قال لله بكنا ولكتاب kí wọn bá ti lóun gba alkùránì gbọ́ ó gbọ́dọ̀ dúró tí pé ọ̀tọ̀ ni tí kùránì ń sọ ọ̀tọ̀ ni tí ó máa lọ ṣe òun náà ni ó máa ní àdúgbò àbá gbogbo tẹ agbọ́ ṣùgbọ́n àṣàlù ẹ̀ ṣùgbọ́n ntáwọn àgbààgbà ló sọ ni kò bá làákà yìí olówó jẹ́ mùsùlùmí ó gba alukur'an gbọ́ wọ́n so òfin ọlọ́wọ́n bá fún oní táwọn àgbà ló sọ oní tí àṣàlù tó dóore lórí oní tí constitution kó wà ló gbọ́dọ̀ mùsùlùmí fún wàlí kitabihi wàlí rasuli bákan náà èèyàn gbọ́dọ̀ wà sí díẹ̀ sí òjì ṣe ọlọ́wọ́n ọba wọn lánàá bí sọ̀rọ̀ sallallahu alayhi wa èèyàn ń fi ọ̀rọ̀ àwọn èèyàn kan gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam dání àìwà tìǹtì ẹ̀fọ́ ànábì sallallahu alaihi wasallam bákan náà wọlé àìmẹ́kì mùsùlùmí agbọ́dọ̀ wà ẹ̀ sí àwọn olórí àwọn mùsùlùmí lọ́nà wo òun ni pé àátẹ̀ láṣẹ wọn tí ò bá takùtọ̀ ọlọ́run ọba tọ́ba pa wá láṣẹ tó takùtọ̀ ọlọ́run ọba pàlàtọ́mà ọ̀làtọ́ àá anábì sallallahu alaihi ní a gbọ́dọ̀ tẹ̀lé wọn torí fún wọn ti sọ tó takò tọ́lọ́wọ́n bá fún wa ṣùgbọ́n náà bá takò tọ́lọ́wọ́n bá wa ta'ala gbogbo wa ò lè jólóòjì àwọn kan náà ní ọmọ bẹ́ńbẹ́ àwọn tán bẹ́ńbẹ́ yẹn àjẹwọ́n ní tó ń pè ní as-sam'u wa ta'a ká gbọ́ tán bá sọ kádẹ́ tẹ̀lé nǹkan tí wọ́n bá pa wá láṣẹ lókùnkà tí ò bá ti takò tọ́lọ́wọ́n bákan náà ibi tá a bá ti ní opportunity àti fún wọn mọ̀ràn ká fún wọn mọ̀ràn àdínú nàfihà ẹ̀sìn yìí nǹkan tó ṣe pé a gbọ́dọ̀ máa wà sí sí ẹ̀ káwà pléyì a ní máa pé dúdú ní funfun fún àwọn olórí wa ó ní opportunity láti bá wọn sọ̀rọ̀ gbogbo èèyàn ní máa ní opportunity yẹn ẹni tó bá lọ́pọ̀tunity yóò sọ òdodo fún wọn báyìí báyìí báyìí báyìí eléyìí tẹ́ ẹ ṣe yìí kò bẹ́sìn mú bí ìtọ́lọ́n sọ ni tánàbí sọ ni ẹ ìyẹn náà ń pè ní kíni anasiha bákan náà a ní máa sọ ní gbangba àta ẹlòmí ó bọ́ sórí mímbàrí ilẹ̀ ni ó ti máa jùkú ránṣẹ́ sí àwọn olórí yóò ló ń ṣe wá àti ni yóò ló ń wà bóòjì ni. Eh, ìyẹn kọ́ ni wọ́n ń pè ní boldness èèyàn wà reckless òun recklessness nìyẹn kò ń ṣe boldness boldness ni kókó ní opportunity àti súnmọ́ olórí ẹ níbi tó ti jẹ́wọ́ àti ẹ tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ló mọ̀ wípé o ní opportunity àti bá kó wá sọ òdodo ọ̀rọ̀ fún ẹ kó kò ṣe pé kò gba brand envelope kò kúrò níbẹ̀ kò wá bọ́ sórí mímbàrí kò máa lálàtẹ rẹ̀ ní òkè ń ṣe nàfíhà tànàbọ̀ muhammad sallallahu alaihi wa sallam ló fi ní man àrọ́dà àyàn sàhálì bí sultani fẹ́láyé bí alàmìyà ẹni wá bẹ́ ṣe nàfíhà fún ẹni tó ń bẹ ní ipò agbára fẹ́láyé bí alàmìyà kó mọ́ ṣe é rẹ̀ ní gbangba ta anabi sallallahu alaihi wasallam ní فليأخذ بيدي وليخلو بي kó pakókò pẹ̀lú ẹ kó jẹ́ káwọn àjọ máa wà papọ̀ láwọn àti ẹ̀rìn kan fàyínkọ́bílà nínú tó bá sọ ọkùn tó gbà pọ́dọ́ àta ànábì ní táwọn wá náà ní ó ti olórí gbà lọ́wọ́ rẹ̀ wà ìlà tó bá sọ fún kọ̀rọ̀ tí ó bá gbà ọkọ̀ àdàmẹ́rí àlèyé òun ti ṣe ojúṣe títí ẹ̀ adínú nàfihà ẹ̀sìn káwà sùn díẹ̀ káwà plẹ́ẹ̀n kásòdodo fún yẹn wàlí àmàtìhìn anábìsọ̀lá àtàlámí eléyìí náà wà fún jẹnẹrálítì àwọn mùsùlùmí ọ̀nà wo la fi máa ṣe nàfihà fún jẹnẹrálítì àwọn mùsùlùmí musulmi ń bẹ́ẹ̀ a ṣe àwọ àti ẹ̀ a bá sọ ìmí àágùn mígbàrí ọ̀ àgbègbà wá àti kalẹ̀ a sọ a lè mọ́ dárúkọ èèyàn kan sọ ẹni bá wí a ti mọ̀ wípé ìta sọ yìí wá àti ìtàbáhùn wọlé àmàtìhì agbọ́dọ̀ wà fúnra wa káwà plé síra wa kájẹ́ni tí ó máa bára wa sọ dúdú ọ̀rọ̀ a gbọ́dọ̀ máa pe dúdú ní funfun fúnra wa ẹlòmíín tó fẹ́ òun ẹni tí ó máa tàn òun náà mọ̀ pé ó ń tàn òun ni o ṣùgbọ́n tó fẹ́ máa gbọ́ nìyẹn ṣùgbọ́n ẹlòmíín àní tẹ bá tí mò ń wọgbó lọ ẹ̀pàkíyèsí mi èèyàn gidi nu. No kò ń ṣe ń tó ṣe pé yóò fẹ́ kó ṣe pé káwọn èèyàn ṣáà máa sọ nǹkan tó ń fẹ́ gbọ́ nǹkan ẹ̀yìn torí pé àdínú anáfihà ẹ̀sìn yìí ẹ̀ta gbọ́dọ̀ wà sí sí ẹ̀ káwà plane síra wa ni kí la fẹ́ lò gbélé òun ni pé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó takò ká máa jàǹbá ara wa nígbà tá a bá ń ṣe kátàkárà fún wa fúnra ó ṣe kí ni ó takò ó sọlọ́jọ́ pé anábì ni man ghasha ẹni tó bá ṣe àbòsí bóyá ó dín nǹkan kù ó ṣe jàǹbá falaysa minna kò ń ṣara àwa mùsùlùmí gidi àti kò ń ṣe ara àwa mùsùlùmí pẹ̀lú wà tó wù yẹn mo ṣe kó ti kúrò ní o ṣùgbọ́n ìwà tó wù yẹn kò ń ṣe ìwà wa mùsùlùmí ìwà àwọn kèfèrí níwà tó wù yẹn so arákùnrin tí a ń sọ yìí munkil bin amrin radiyallahu anhu so wọ́n ní èèyàn tó ṣe wípé nǹkan affect ẹ lórí so nǹkan ẹni ó wá affect ẹ in such a way tó ṣe wípé kò lè express ara ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ló affect làákà ẹ̀ somehow náà wà lọ bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam pípé tó ń bá ń ṣe kátàkárà àwọn èèyàn máa ń gbáhùn anabi sallallahu alayhi wa sallam solution ni wípé tó bá ti fẹ́ ra nǹkan lọ́wọ́ everybody sọ pé láàfin làbà láàfin làbà. ẹ má jàǹbá mi o so pẹ̀lú gbólóhùn yẹn ntẹ́ni máa ń yẹn ní tẹ̀gbá bí àwọn èèyàn rajà lẹ́yìn ikú ànábi sallallahu alaihi wasallam náà ó sì máa ń sọ débi tí àwọn èèyàn máa jẹ́ ilé ẹni yìí ní right láti gbé nǹkan yẹn padà wá o bó tiẹ̀ jẹ́ pé generally speaking tí a bá rajà lọ́wọ́ èèyàn tẹ́ni yẹn bá gbá wa. tó ta ju iye tí wọ́n ń ta lọ́jà lọ fún wa a ní right láti gbé padà tí ò bá dẹ̀ gbà á ó ṣe lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó jẹ nǹkan lọ́nà èrò nasarulla alafiyata wa salama ẹlòmí ń bẹ inú ọjà tó wà àwọn ìwàkíwà ìlú máa wú ó lè ní ìta ní ààbẹ̀ mú ìlọ́bí tí ẹ ti lè ra kíní kankan kamara wọn tó bá mú yí débẹ̀ ìkẹtẹ́ntà ní 5000 torí pé òun ló mú yí lọ síbẹ̀ wọ́n pè nǹkan ẹni 15000 fún yí ẹwà ara òun àtẹni tó ń tajà yẹn wọ́n padà wá pín 10000 tó kù tó bá ṣe pé ní islam ní wàláyé yẹn ní right láti lọ gba yẹn padà tí wọ́n bá dẹ̀ fún yàn wọ́n ò rojọ́ wájú ọlọ́mọba torí pé ó ní iye tí wọ́n ń ta nǹkan yẹn nínú ọjà ó tí wọ́n ń ta so mùsùlùmí kò kí ń lo opportunity kéèyàn kan ò mọ price ọjà kó wá fi yẹn gba ìwà burúkú gbáà ni nítorí wọn náà mọ̀ sí èrè tó jẹ èyí ni èrè yìí wà justified torí pé ní o mọye tí wọ́n ń ta òun ló fi fowó fún nǹkan yẹn so èrè yẹn kò kì í ṣe èrè téèyàn á sọ wípé èèyàn máa ṣe oríire pẹ̀lú ẹ̀ sọlọ́mọ bá subhanahu wa ta'ala lòdì sí la ta'kulu amwalakum bainakum bil batil ọlọ́ni ẹ̀wọ̀n jẹ dúkìá ara yín lọ́nà èrú ìjẹ dúkìá lọ́nà èrú òun ni ká ta ọjà fún yàn níye táwa náà mọ̀ wípé kò ń ṣe iye tí wọ́n ń tọ́jà ẹni yẹn a kàn ẹ̀sìlọ́ìtì ẹni yẹn àìmọ̀ ń pa price ọjà òun ni ìta fi gé owó lórí ọjà yẹn fún àwọn náà ní láti kéèyàn kan tírìtì wa bẹ́ẹ̀ wá ìta ń tírìtì ọmọ àlàkejì wa bẹ́ẹ̀ sokòjẹ́ bí àárín ẹ̀ṣì jẹ́. báàbù ma dúkìrà fi aswak lẹ́yìn alimamu bukhari alayhi rahmatullah wọ́n ní ṣáptà tí wọ́n sọ nípa al-aswak àwọn ọjà àti ọjà àwọn ọ̀rọ̀ àwọn ahadith tó dárúkọ ọjà ọjà وقال عبد الرحمن بن عوف عبد الرحمن بن عوف ìkan lára àwọn àgbà àwọn sọ̀hábà radwanullahi alayhim ó ní lamma qabilna al-Madina ìgbà tí a wá sí Madina láti Makka qultu hal min suq fi tijara ó ní mo bèè lọ́rùn ara Madina wípé ṣé ọjà kan bẹ tá a ti lè máa tajà قال سوق كينقاع wọ́n ní ọjà kẹ̀yìnùkọ́ à àwọn yahudi àwọn ni wọ́n wà ní agbègbè yẹn tó tí wọ́n ń tajà tó túnmọ̀ sí pé ọjà tó ṣe pé kò ń ṣàwọn mùsùlùmí ni wọ́n ní alìṣekíni alìnájà ń bẹ káṣe kátàkárà ń bẹ wọ́kọ́lá anas anas ni kọ́lá abdulrahman abdulrahman ni dùlúni alasok ẹ̀tọ́ kààmì lọ sí ọjà yẹn ọjà tí wọ́n ti ń tajà yẹn èmi náà fi máa lọ tajà ń bẹ̀ abdulrahman bin awf nígbà tó wà maka businessman ni ìgbà tán ṣe ń jíra kúrò maka tán gbogbo àwọn property wọn náà kó àwọn belongings wọn ìwọ̀nba tó rí mú náà ọ̀rọ̀ ká ṣe bísínẹ́sì ó jẹ́ nǹkan tí ó mú láyà rẹ̀ àpapọ̀pá máa ṣẹ̀sìn agbẹ́sìn wa bá ká tún ṣe bísínẹ́sì lára nǹkan tó pàtàkì ló fi béèrè pé bọ́lọ́jà wà kádó sọ ọjà pèyìn fáwọn wa sọ ó yẹ mú mi lọ síbẹ̀ wọ́n dẹ̀ mú lọ síbẹ̀ wọ́kọ́ ọ̀la Umar. Umar radiyallahu anhu òun náà sọ gbólóhùn kan alhani akọ́pọ̀ bil aswa in tó jẹ́ kí n gbàgbé òun ni kátàkárà tá ń ṣe lọ́jà Umar radiyallahu anhu alkhalifatu ar-rashid khalifa ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn abubakar radiyallahu anhu ṣùgbọ́n kó tó di khalifa Umaru ó máa ń ṣe kátàkárà ó dẹ̀ máa ń lọ sí ìjòkó ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tí máa gbọ́rọ̀ ànábì a máa gbọ́ kúránì kíkà tí àwọn ááyà tuntun àbí súrà tuntun bá sọ kalẹ̀ òun náà máa àtẹ́ǹdì a máa gbálà yẹ́rọ ẹ̀sìn sanabi sallallahu alayhi wa sallam ìpìlẹ̀ táǹpé ní à ń kọ́ ìmẹ̀ ẹ̀sìn lélẹ́ àwọn sàárò ojú òkú pẹ̀lú anábì sọ̀lọ́ àsálàm alukur'an yóò sọ kalẹ̀ yóò kà á fún wọn wọn á gẹ́gẹ́ bí abdullahi bin masoud rọ̀jà aláwọ̀ ányíṣe sọ ó lè jẹ́ pé wí àyà mẹ́wàá lànà bí ó kọ́ kọ́ wọn náà wọ́n rí àti ẹ̀ tí wọ́n è e á bákan náà tí wọ́n èmú e tó bẹnu ẹ̀ lò nítawọn ẹni ìṣíwájú wa tán fi yàtọ̀ sí wa ni àwọn ń kọ́ alukur'ani láti mú ẹ̀kọ́ rẹ̀ lò ní kò ń ṣe kákan mọ́ alukur'ani lásán kò ṣe wípé àbìkítà múmú ẹ̀kọ́ ẹ̀ lò solómi àmọ́yé àwọn èèyàn nínú àwọn òbí làwọn náà fẹ́ ṣakọ náà fẹ́ yan gan wọ́n máa wá bí tí wọ́n ṣe ń tán tí ń ṣe tàfíìlù káàkiri ibi tó mú ó ti akùrá kò ń ṣe bí tọ́mọ ó ti akùránì tí ó múlò ṣùgbọ́n bí tí ọmọ ó ti akùránì tí wọ́n sọ fún àwọn akẹgbẹ́ wọn pé ọmọ mẹ́wàá mu ní ọmọ mẹ́jọ mu ní kulluhum hufad gbogbo wọn ni hufad ìgbà tí wọ́n bá jẹ́ hufad fakana madha tí wọ́n ló túmọ̀ sí ìdí ẹ̀ máa fi yan gàn òun ni pé mo lọ́mọ tó ṣe fi du Qur'an tẹ́tí dẹ́dùn lára tó ń ṣẹ́sìn kò ń ṣe pé mo ní ọmọ tó ákùránì lásán ọmọ tó ákùránì lásán ni kéèsì ẹ lè máa yàtọ̀ sí kàmásàlì ṣìmáàrì àmìlò afárọ̀ bí kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n di ẹrù lẹ́yìn ó lè máa yàtọ̀ sí ṣùgbọ́n tí wọ́n bá ní ọmọ ó ákùránì ẹ̀sìn gun ọmọ yẹn lára ó ń páyà ọlọ́wọ́ ọba òfin ọlọ́wọ́ ọba ó mójútó ìdùnnú bàbá ni wọ́n ṣe múlẹ̀ fi yẹn gan láàrin àwọn akẹgbẹ́ kò sí tó kàn wá pẹ̀lú páyìn yẹn gan pẹ̀lú láàrin àwọn akẹgbẹ́ ṣùgbọ́n tí ó kàn wá oníbò láṣe fẹ́ rí ojú rí ọlọ́mọba látara àwọn ọmọ tó fún wa bó o ní kó wá ṣe fẹ́ dánwájú ọlọ́mọba látara àwọn ọmọ tó fún wa ìyẹn gangan ni kókó kò ṣe gbogbo fẹ́ máa yẹn gan káàkiri láàrin àwọn èèyàn ọmọ mi hafiz ni ọmọ mi ó wá kútùbù síta wọ́n sọ yẹ Bukhari wọ́n sọ yẹ Muslim gbogbo yẹn ò ní túmọ̀ kò ní túmọ̀ ṣùgbọ́n tí ọmọ yẹn bá àwọn nǹkan wọ̀nyẹn tí ó dẹ̀ mú un lò tẹ́sí dùn ún lára tó jọmọ tó páyọ̀ ọlọ́run ọba ìtútù ojú ìdùnnú lọ́mọ jẹ́jẹ́ fún àwọn òbí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala so àwọn sahaba rẹ̀ tó wà nílá àlẹ́ ìmọ̀ àmọ́ jùkú sí halqa nabi wa muhammad sallallahu alaihi wa sallam yóò ka alukur'an fún wa ó lè jẹ́ bí aya rẹ̀ wá nígbà míì tí wọ́n rí àṣẹ wọ́n mú un lò tí ó hàn nínú ìgbésí ayé wọn wọ́n gbọ́ wá sí anabi wa muhammad sallallahu alaihi wa ṣùgbọ́n torí jíjẹ múmu gbogbo ọjọ́ ayé ò lè jẹ́ ọjọ́ halqa gbogbo àsìkò lè jẹ́ ọjọ́ alkọ jíjẹ múmu náà ọmọ èèyàn ni wá a ní ìdí rẹ̀ òun ni àwọn sọ̀hábà rọ̀dùwánù láàlẹ́ ni wọ́n máa fi lọ tajà náà solójẹ́ fúngbà mi wọn a máa ọ̀ta ní ètì ẹ̀ rọ́mọ̀ rọ̀dùláwò ánì onínébọ̀ kan òun lè lọ alkọ ànábi gbà mí kí nébọ̀ yẹn má lọ ó lè jẹ́ nébọ̀ yẹn yóò lọ gbà mí kú má lọ ṣùgbọ́n tán kọ́ yóò sọ fún mọ́rù ìtàn bá kọ́ umaru ó so umaru ajallahu anhu ó wá ń sọ ń jọ kan wípé alhani asfafak bil aswak nǹkan tí ó mú mi gbàgbé nǹkan ni pé kátàkárà tá à ń ṣe lọ́jà gẹ́gẹ́ bí nǹkan tá a ti sọ fún irú abu huraira radiyallahu anhu láàrin àwọn sahaba irú tiẹ̀ tún wọ́n irú ẹ̀ wọ́n torí pé òun kò ń sábà ń ṣe kátàkárà láyé ànábi sallallahu alayhi wa sallam ìwọ̀nba tó bá rí òtítọ́ ṣùgbọ́n máa ń lọ pẹ̀lú ànábi sallallahu alayhi lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà tánàbí bá sọ ọ̀rọ̀ kan ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà yóò wà ń sọ sọ fúnra wa a ní ìdí irú àwọn èèyàn bẹ́ẹ̀ Islam bá a ṣe àwọn tí ó ṣe kátàkárà náà irú àbúkù rẹ́rà nísìn róò tó ń plé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam òun ló bá wa kíìpù ẹ̀ àwọn tàbí yòókù náà ṣe kí àwọn náà rìpọ́ọ̀tù in tí àwọn náà gbà lọ́dọ̀ wọ́n dún ní mọ́ Nabi sallallahu alaihi wasallam bí Abu Huraira ṣe dún ní mọ́ tó ń jẹ́ pé gbogbo tó lò pẹ̀lú Nabi sallallahu alaihi wasallam bí abẹ́ lẹ́sàn four years ìmọ̀ tó rí kọ́lọ́dọ̀ Nabi sallallahu alaihi wasallam ó ju ìmọ̀ ẹlòmíì tó lo seven eight years lọ ṣùgbọ́n òun náà ó mú un mára kò ló máa gbérù gbé sí ayé tí àwọn tán lọ sọ́jà ń gbé ó ti wó ń fẹ́ fẹ́ lé iṣẹ́ sìn òun fẹ́ fẹ́lẹ́ ìsúnmọ́ lọ àwọn tọ́lẹ̀ ń lọ sọ́jà náà a nídìí wọn torí pé ìsìláàmù nídìí owó ìsìláàmù nídìí ọ̀rọ̀ náà láti ekini láti lọ síwájú wọn láti máa tẹnumọ́ ẹni tí ó sọ pé gbogbo yín ẹ lọ wọlé kéwú gbogbo àwọn èèyàn ṣe wọlé kéwú ni tí gbogbo yẹn bá rọ́ sílé kéwú àwọn oní ò lọ sọ́jà ṣùgbọ́n gbogbo èèyàn gbọ́dọ̀ kọ́ńpẹ́ ẹ̀sìn bọ́n bá ṣe ní ìdí ẹ̀ mọ́ a àtẹ́ndì alkọ a lọ ṣe kátàkárà náà ìyẹn ni ó fún wa ní balanced society sọ̀rọ̀ ń mọ̀rọ̀ jẹ́ láwọn àyìn tó ní alhami àtọ́fọ́kù bil aswaq kátàkárà à ń nájà ó ti mú mi gbàgbé àwọn kan àwọn kọ̀ọ̀kan so ìyẹn dẹ̀ ní kò sí bá ṣe fẹ́ ṣe é yóò máa ṣẹlẹ̀ sojúdi Umar radiyallahu anhu òun ló ń ṣe kátàkárà òun náà ń tajà حدثنا محمد بن صباح قال حدثنا إسماعيل بن زكريا عن محمد بن سوق النافع بن جبير بن متعب قال حدثتني عائشة رضي الله عنها قالت يا وعائشة kọlọ̀bà kó bá ẹnu sí ó ní kọ́lọ̀ rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́mọba sallallahu alaihi wasallam sọ pé yẹ́gzú jayshun al-ka'ba àwọn ámì kan àwọn ọmọ ogun kan wọ́n wà já kàábà wọ́n wà já lógun gẹ́gẹ́ bí àwọn ashabul fil àwọn ìjọ elérin tán wá láti yemen wọ́n ṣe fẹ́ wá ja aláti ethiopia wọ́n ṣe fẹ́ wá ṣe kíni wọ́n ṣe fẹ́ wá ja kàábà tán fẹ́ wá ja lógun kọlọ́bọ̀ subhanahu wa ta'ala tó gbé anábíwa muhammad sallallahu alayhi wa sallam kó tó gbé dìde ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá dẹ̀ pa wọ́n ó pa àwọn ìjọ ilé ìyẹn ó pa wọ́n wọn sọ gẹ́gẹ́ bí kò ṣe pamọ́ sí ẹnìkọ̀ọ̀kan wa nínú al-Qur'an al-Karim alam tara kayfa fa'ala rabbuka dé ìparí súra yẹn so Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé tó bá ń di tó wọ́n ti parí ayé àwọn kan fẹ́ wá àtàkì kàábà فإذا كانوا ببيداء من الأرض تنبا دبي لكان أي كان تفه تجدي دزات يخصف بأولهم وآخرهم ọlọ́run ọbọ́ ní kí gbogbo wọn kí ilẹ̀ gbé wọn mì gbogbo wọn pátá ọlọ́run ọbọ́ ní kí ní kí ilẹ̀ gbé wọn mì kọ́ọ̀dá ìyàwó Aisha oníkúltù ya Rasulullah ó ní mo ní ìrè òjíṣẹ́ ọlọ́run ọba kéèkọ́ yóò sàkó bí awọ́lìyìn wọ àkírí yìí wọ̀ fi him aṣọ àfòhùn ẹni ilé ó gbogbo wọn mi bóò ní ilẹ̀ ṣe fẹ́ gbogbo wọn mi wọ̀ fi him aṣọ àfòhùn àwọn tó ń tajà ń kọ́ àwọn tó ṣe pé àwọn ń tajà àwọn ẹ̀yẹn kò ń ṣe pé àwọn fẹ́ wá so wọ́n dẹ̀wò pé kí ni wọ́n ń tajà wọ́n ń ṣe kí ni àwọn ń tajà fún wọn bóò ni àwọn èèyàn ń kọ́ táwọn ní intention fún àwọn àwọn ológun wọ́n máa ń wọn tó ṣe pọ́n kàjọ rìn lójú ọ̀nà lọ ní kọ́ torí pé ẹsọ pé yóò sàkù bí àwọ́lé wọn àkírí ni àwọn so bó ni wọ́n ṣe ṣe pẹ̀láwọn yẹn kí lẹ́ṣẹ̀ àwọn yẹn anábi sọ́lá àtàlámi yóò sáfù bí awwali mu àkírí súnmọ̀ ìbọ̀ àkúnà aláníyàtìhì ọlọ́wọ́n bó ní kílẹ̀ gbé ẹni tí ó bá dìzáàbù kó jí ọlọ́mọ ọbájọ́ gbélé alkiyama ní wọn kò ní jíyà torí kò wò sí lára wọn tí wọ́n ní àníyàn pé àwọn fẹ́ wá wó kàábà kò sí lára wọn ẹni tó yẹ wípé òun dẹ̀ ní intention pọ́n fẹ́ wá wó kàábà ni so wọ́n gbé wọn dìde lórí àníyàn yẹn ìyẹ́ ó tún máa jẹ́ titi wọn tó wá lè jọ ń gbé ní alkiyama pẹ̀lú nǹkan tán fẹ́ wá ṣe yẹn so lẹ́yìn sọ fún wa hadithi tí gbogbo wa mọ̀ ní innamal a'malu bin niyyat iṣẹ́ a máa bẹ pẹ̀lú àníyàn bá fi ṣe àníyàn fi ṣiṣẹ́ ó má púpọ̀ iṣẹ́ mi lè jẹ́ṣẹ́ tó dá ṣùgbọ́n níyàn tí wọ́n fi ṣe òrìṣà níyàn tọ́lọ́n èyàn lè rí ládàá mbẹ́ téyàn bá ti ṣe nítorí tọ́lọ́n so àníyàn tí wọ́n fi ṣe nǹkan ó mátà púpọ̀ so àwọn tán ní ẹ̀mí pọ́nrán pé awó kàábà yẹn bọ́n ṣe rí wó yẹn náà for the fact pé wọ́n make attempt àti ṣe nǹkan yẹn wọ́n dẹ̀ ṣe gbogbo ògbìnjọ́ àti ṣe so nǹkan yẹn wà against wọn náà nǹkan yẹn ó ṣe kí ni yóò against wọn so pé wọ́n make attempt àti ṣe wọn rí ṣe so wọ́n san wọ́n lẹ́sàn àníyàn wọn yẹn ẹni tó bá lè lẹ́bi fún fẹ́ ṣe dáadáa náà tí ò bá rí ṣe tó ṣe gbogbo ògbìyànjú àti ṣe kò rí ṣe wọ́n ó san lẹ́san dáadáa rẹ̀ náà náà bá mọ́ sọ fún wa ẹni tí ó máa ń gbárí ọjọ́ monday monday lápéjúwe ọjọ́ monday yẹn ni ó wá lọ bọ́ sí ọjọ́ àràfá adẹ̀láàdì ti pé ká tún gba àwẹ̀ àràfá ó dẹ̀ tún fọ́ọ̀lù sí ọjọ́ monday ṣó lè fà níyàn méjì gbà wọ́n ní bẹ́ẹ̀ ó lè fi àníyàn méjì gbà àníyàn monday yóò fi gbà àníyàn àràfá yóò fi gbà ṣùgbọ́n àràfá gangan ni tí ó tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ ṣùgbọ́n torí bó ní àníyàn kó fẹ́ gbà rẹ̀ monday ẹni wọ́n sì san ńlá wọ́n san lẹ́sàn ẹyọ kan lórí rẹ̀ ipe ó sì gbàwẹ̀ monday wọ́n wá fún ní ti àràfá yẹn torí pé kí ni ó ṣe yẹn àníyàn kó ń fẹ́ gbáyà lọ́jọ́ mọ́ndé yẹn ó láníyàn yẹn ṣùgbọ́n ẹyọ kan ló gbà so àràfá wọn ó san ní ẹ̀sán ẹyọ kan tí ó di mẹ́wàá láti mẹ́wàá ó lè lọ di seven hundred jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n yóò sì gba ládẹ ẹyọ kan lórí pé kí ni lórí kó ní lẹ́mìí pé á ah, òun lè fẹ́ gbáwẹ̀ monday bẹ́ẹ̀ náà lẹ́ni tó wọnú mọ́ṣálásí ó fẹ́ kí tahiyatul masjid náà fi lára ka méjì tààmọ́ ń kíta wá wọnú mọ́ṣálásí bákan náà ó ti gbọ́ pé àdíkì wà pé ta bá ó dáa káyàn ráka méjì ó ṣàlùwàlá ń lé àlùwàlá ó láníyàn kó ń fẹ́ ìràkà méjì ó tún fẹ́ kí tahiyatul masjid rákà méjì tá a mọ́ ti kábá wọn mọ́ṣáláṣí ó tún fẹ́ kí súnà bífọ́ èròzóòrù bóòlù ó ṣe ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tó bá kí wọn lẹ́yọ bẹ́ẹ̀ tó kélé tó kélé tó kélé alhamdulillah tí ò bá kí wọn bó láníyàn yẹn bóyá iye ọ̀kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló kí ó wá fi àníyàn ipò ń fẹ́ kírun àlùwàlá ó fi kún ó fi àníyàn kó ń fẹ́ kí tahiyatul masjid ó fi kún ṣùgbọ́n ó yan rákà méjì tó jẹ́ títí náà rọ́tíbà zoro àwọn àfáà ní yóò gbalá dápọ̀ kan fún àwọn èyí tó láníyàn rẹ̀ èyí tó padà wá kíyàn ní tó ń ṣe rọ́tí pàdé dúrì yẹn owó di ládá mẹ́wàá di 700 ó dìpẹ́ǹ lórí bí o bá ṣe ṣe tí sókílá fẹ́ ló ń belé ìwò ní pé àníyàn pàtàkì lórí gbogbo tá a ń ṣe dáadáa kálà níyàn dáadáa táà bá láníyàn dáadáa pẹ̀lú ẹ̀ tó bá ṣe pé kárí ni nìyàn fi ṣe ẹniyàn ò ní ní láadáa lórí ẹ̀ tí wọ́n bá lè láníyàn dáadáa tí ò bá padà rí ṣe pọ̀dípá àpólẹ́ àníyàn dáadáa yẹn ni wọ́n kọ́ kalẹ̀ fún oníṣẹ́ olóore kan so tó bá rí ṣe láadáa mẹ́wàá ni jù bẹ́ẹ̀ lọ ó lè multiply jù bẹ́ẹ̀ lọ látara pé àníyàn dáadáa tó ní ẹnìyàn orí ṣe ẹni tó bá dẹ̀ gbèrò aburú tó make attempt àti ṣaburú yẹn ṣùgbọ́n kò rí ṣe ọlọ́run òfin ṣe wọ́n kọkalẹ̀ fún ní ṣe aburú wọ́n kọkalẹ̀ fún ní ṣe aburú kọlọmọ so alimami Bukhari alayhi rahmatullah níbi tí wọ́n fi mú hadithi yìí wá onígbólóhùn aswak tó jamu suk ìtàn torí ẹ̀ mú wá nìyẹn ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ mi ta lè kọ́ ń bẹ̀ òun náà ni wípé àwọn kan wọn ò fẹ́ wá ja kàábà lógun ṣùgbọ́n ọlọ́run ọbọ ò ní fún wọn ṣe ọlọ́run ọbọ ò fún wọn ṣe báwọn kan ṣe fẹ́ ja lógun ní ìfọ́ ànábíwá muhammad sallallahu alaihi wa sallam láwọn tá a mọ̀ sí àwọn àtàbùtì tí wọ́n rí ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala kò jẹ́ kí nǹkan yẹn rọrùn fún wa tó bá bẹ́ẹ̀ ní òrùngbọ̀ ọlọ́run subhanahu wa ta'ala wọ́n ò rí wó wọ́n ò rí wó gẹ́gẹ́ bí àwọn kèfèrí kan nu wọ́n ṣe ju nǹkan lùkàábà tó yẹ ṣe kéni kí ojó wọ́n tún kọ́ so the fact pé nǹkan jẹ́ ti tọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala kò túmọ̀ sí pé àdáwò kan tí kejì ò lè bá nǹkan yẹn ó lè jẹ́ àbá ó lè jẹ́ anybody torí pé ọlọ́wọ́n bá ti yanjú yẹn wanablukum bi sharri wal khayri fitnatan wa ilayna turja'un ọlọ́ni adẹ̀yìnwó pẹ̀lú tẹ́ẹ̀fẹ́ àti tẹ́ẹ̀fẹ́ adẹ̀yìnwó pẹ̀lú wa ilayna turja'un ọ̀dọ̀wà lẹ́ padà tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí ó jẹ́ nǹkan tara kọ́ àyín sọ pé ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run ló pe rẹ̀ nìyẹn jẹ́ ni ọlọ́run kò túmọ̀ sí pé ká dánwò án kò ń ṣe ní nìyẹn pé tíyàn bá jẹ́ ni ọlọ́run àdánwò kan ò ní ṣe kí ni kò ní kẹ́ nìyẹn so kò ń ṣe ní alukurani nìyẹn wà kò rẹ̀ ṣe ní hadith anabuwa muhammad sallallahu wa sallam ò nìyẹn tó bá ń ọlọ́run láti ṣe aburú sí nǹkan tó jẹ́ tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala máa rí ṣe wọ́n lè pètè pèrò pọ́n àwọn fẹ́ ṣe aburú fẹ́ni ọlọ́run kálẹ̀ máa rí ṣe ọlọ́run àmọ́ ṣe bẹ́ẹ̀ ń gbà mí adẹ́ṣe di ọdá wọn náà ṣùgbọ́n kókó ni pé tọ́lọ́wọ́n ọba àti àwọn tánjẹ́ tọ́lọ́wọ́n alkiyama àwọn tí wọ́n bá jẹ́ ọ̀tọ́ ọlọ́run ọba gbogbo wọn ń lọ́nu lẹ́ni àwọn tó bá jẹ́ ẹni ọlọ́run ọba àti bọ̀tán wọn òun náà ni ìyọnu ọlọ́run ọba àti aljanna so àárí ẹ̀kọ́ mi kọ́ mẹ́ pé èyàn lè máa bẹ láwùjọ tó jẹ́ àwùjọ aburú ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè gbé ìyàté tó ṣe pé ìyà yẹn yóò affect àwọn tí wọ́n jẹ́ ní irebe náà ẹlọ́run bá kókó wá takò fitnatan láàtúnṣíbà nàlẹ́rí náà lọ́láhùn mí kún kọ́ àṣọ ọlọ́run ní ẹ máa páyà ìdààmú ìdínà tó ṣe pé tó bá ṣẹlẹ̀ kò ń ṣàwọn tán ṣàbòsí nìkan nu inú farako ẹ̀yin tí ẹ dákẹ́tẹ̀ ń wò wọ́n náà tẹ́ sọ̀rọ̀ tẹ́ ní ṣe bí àwa ṣàǹṣe dáadáa ó súnmọ́ kó kẹ́yìn náà òun ló jẹ́ pé a gbọ́dọ̀ máa bára wa sòótọ́ ọ̀rọ̀ táwùjọ bá ń bàjẹ́ agbọ̀ọ̀rá wọn tí ó máa ṣe wá àti ṣùgbọ́n tí èmi ò fẹ́ jẹ́ kọ́rí tèmi sọ tọ́lọ́wà subhanahu wa ta'ala pí àti àwọn èèyàn tí wọ́n ń ṣe aburú ni ó ṣe é ṣe kẹ́ni tí òun ò ṣaburú ṣùgbọ́n kò wọ́n against aburú kí àyẹn kan òun náà kí àyẹn kan òun náà so ìgbà míì èèyàn dẹ̀ máa ṣe tèèyàn èèyàn ó máa sọ téèyàn mọ́ sọlọ́n àrẹ̀ ní kí àdánwò ṣiṣẹlẹ̀ náà sọ ẹni tó ṣe pé kò lẹ́tọ̀ọ́ sí ìyà tí nǹkan wá ṣẹlẹ̀ sí ọlọ́run subhanahu wa ta'ala fi dán òun náà ni yóò أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته náà nah, ìbéèrè ni pé ẹni tí ó kìí ṣe mùsùlùmí tó bá dárúkọ muhammad sallallahu alayhi wa sallam ṣé yẹn lè ṣe sallallahu alayhi wa sallam ṣe ti dárúkọ anabi tí ẹnu yẹn dárúkọ anabi muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni àáṣù sallallahu alayhi wa sallam kò bá jẹ́ pé ẹni tó dárúkọ anabi ò kì í ṣe mùsùlùmí anabi sallallahu alayhi wa ó ní albaqir man dhukirtu indahu wa lam yusalli alayya àwọn èèyàn lẹ́ni tí wọ́n dárúkọ mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ò wá ṣe àsàlátù fún mi tó ló jẹ́ pé àwọn afá aládìsí ama sábà ṣe àtàlátù fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ sábà ti dárúkọ anabi sallallahu alayhi wa sallam ààrí tí wọ́n fi sallallahu alayhi wa sallam tí wọ́n fi tẹ̀lé so lára àwọn tí máa ṣe àsàlátù jù ní àwọn àpá aládé lára àwọn tí máa ṣe àsàlátù jù láwọn ahlùsọ́nà so gbọ́dọ̀ pé àwọn ahlùsọ́nà wọn ń ṣe àsàlátù ipa àwọn onífúnfí kan sọ bẹ́ẹ̀ ìsọkúsọ ọ̀rọ̀ yìí kò sẹ́ni tó ṣe àtàlátù tó àwọn ahlùsùnnati wal jama'a àwọn ahlùhadith àwọn àfáàláyì ahlùsùnna torí wọ́n bá ti dárúkọ ànábì sallallahu alaihi wa sallam òun ni ó tẹ̀lé bó ti ẹ̀jẹ̀ pé àwọn àfẹ́ẹ̀sìn wọ́n wò ó pé ṣé gbogbo ògbà tó bá ti dárúkọ ànábì sallallahu alaihi lágbọ́rọ̀ sí sallallahu alaihi sọ wọ́n ní kò ń ṣe gbogbo gbàlójọ́rùn ṣùgbọ́n ní jòkó ẹ̀ kan wọ́n dárúkọ ànábì sallallahu alaihi wasallam ní àmàyí àtìlíìtì kéèyàn ṣe sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kan ní jòkó ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà àwọn afá aládìí àwọn afá al-sunnati jama'a èyí tó jẹ́ tó dáa jùlọ yẹn náà ní sábà máa mú sọlọ́jọ́ pé wọ́n dárúkọ ànábì wọ́n á ṣe sallallahu alaihi wasallam so tí kèfèrí bá dárúkọ ànábì muhammad sallallahu alaihi wasallam lẹ́gbẹ̀ẹ́ wa ká ṣe sallallahu alaihi wasallam kò jẹ́ mí ẹ̀ ṣe jẹ́ wallahu a'lam. náà ìbéèrè òun ni pé ẹni tó ṣe àlùwàlá ní ṣíṣe tó pé dàbí ó fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó wá wọ sọ́ọ̀sì lẹ́yìn yẹn pẹ̀láníyàn wípé tí àlùwàlá yẹn bá já yàtọ̀ sípò ní jànáàbà lára yàtọ̀ sí wípé àtìkù tí wọ́n fún un tóun bá ń ṣe tó ṣe ọjọ́ kan 24 hours àbí tó ń bá jẹ́ traveler seventy two hours yàtọ̀ sí pé àsìkò yẹn tó tó ń bá bọ́ sọ́ọ̀sì yẹn àníyàn pé kí tí o bá wọ sọ́ọ̀sì yẹn àníyàn pé tí àlùwàlá bá já bóyá òun so àbóhun sùn àbóhun lọ fúfárí àbóhun ṣègbọ̀tẹ̀ tó ń bá máa tún àlùwàlá àwọn ṣe kó ṣe pé òun ò tún ní fọ ẹsẹ̀ mọ́ òun ó fọwọ́ pa sọ́ọ̀sì tí òun wọ̀ tẹ́tẹ́ yìí àní ẹ̀ ló fi ṣe ṣùgbọ́n nìyẹn ni ìgbà tó parí àlùwàlá yẹn ó wọ sọ́ọ̀sì there be some minutes or some uh, there be after an hour lápẹjú ó wá bọ́ sọ́ọ̀sì yẹn tó bá tún wọ padà ṣó lè fọwọ́ pa ìbéèrè nìyẹn tó bá wọ padà tí alùwàlá rẹ̀ àkọ́kọ́ ò bá ti jà that is alùwàlá tó ṣe complete yẹn tálùwàlá yẹn ò bá ti jà tó bá bọ́ sọ́ọ̀sì yẹn tó wọ̀ padà ó sì lè fọwọ́ pa torí pé yóò mọ bẹ ní abẹ wípé dá àwùmá fa ìní àtàlùtòhùmá fàhírà tẹ̀yìn bàtà nàbì sọlá sálám ṣe alùwàlá ń jọ kan so almughira bin shu'ba radiyallahu anhu ó wá fẹ́ bọ́ sọ́ọ̀sì ànábì sallallahu alayhi wa sallam kánàbí lè bá a fọ ẹsẹ̀ ànábì wá ní da'ahuma fi sọ́ọ̀sì méjèèjì lẹ̀ fa inni adkhaltuhuma tahiratayn ẹsẹ̀ mi méjèèjì mo tì wọ́n bọnu sọ́ọ̀sì yẹn ní nǹkan tó mọ́ ní nǹkan tí ó mọ́ so nítorí ẹni tó ṣàlùwàlá tó ṣe complete àlùwàlá so ó wọ sọ́ọ̀sì after some minutes ó bọ́ sọ́ọ̀sì yẹn ṣàlùwàlà rẹ̀ ti ni ṣó ti só ṣó ti lọ́tọ̀ ṣó ṣe gbọ̀sẹ̀ ṣó sùn ṣó só nǹkan kan ò ṣẹlẹ̀ ó túmọ̀ sí pé àlùwàlà rẹ̀ ṣì wà intact so tó bá bọ́ sọ́ọ̀sì yẹn tó bá tún wọ padà ní tó máa ṣẹlẹ̀ náà ni pé àtàlà ìṣẹ̀lẹ̀ yìí àwọn méjì fi alkùfẹ́ àwọn fi jáwọ́ra bẹ́ẹ̀ tàhírọ̀kẹ́yìn ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó ti wọn bọnu sọ́ọ̀sì yẹn ní nǹkan tí ó mọ́ ṣùgbọ́n ká nípa lu àláyẹn ti já àlù àláyẹn já sọ́ọ̀sì wà lẹ́sẹ̀ rẹ̀ ó wá fẹ́ tún àlù àlá kò ní ìdí kó bọ́ sọ́ọ̀sì kó fọwọ́ pa sọ́ọ̀sì yẹn kó dìdí ọjọ́ kan ló fi láǹfààní yẹn tó bá ti bá rìnrìn àjò ní kó dìdí ọjọ́ mẹ́ta ṣùgbọ́n wọ́n tó bá ti lọ bọ́ sọ́ọ̀sì yẹn tálù àlá ti já tẹ́lẹ̀ so kò ní àǹfààní láti ṣe kíni láti wọ sọ́ọ̀tì yẹn padà kó àlùm fẹ́ fọwọ́ pa ó tún gbọ́dọ̀ ṣe complete àlùwàlá ni so kò jẹ́ bí ẹ ṣe jẹ́ wallahu a'lam. Nam ṣe ó ní ọ̀rọ̀ kan sọ. So, tó lè ba àlùwàlá tí a ṣe jẹ́ ọ̀rọ̀ òsí lára àwọn nǹkan tí máa ba àlùwàlá jẹ́ ṣe tí ń sùn ọ̀rọ̀ òsí lára tí máa ba àlùwàlá jẹ́ ara àwọn àfá mi tí wọ́n ń sọ wípé tẹ bá ń kírun lọ́wọ́ tẹ bá wà lọ rẹ́ẹ̀nì àlùwà ìmú ti bàjẹ́ àlùwà náírà ṣe kí ni ó bàjẹ́ ṣùgbọ́n lè kò sí ẹ̀rí fún pálùwàlá bàjẹ́ ṣùgbọ́n pé ìrún bàjẹ́ látara pé